owó bílíọ̀nù lọ́nà méjìlá ó lé ẹgbẹ̀rin náírà tí àjọ náà pa wọlé ní ìdajì ọdún àkókò ní 2024 ni ó jẹ́ àlékún sí bílíọ̀nù mẹ́jọ àbọ̀ náírà tí àjọ ọ̀hún pa wọlé ní ọdún tó kọjá lákòókò kan náà. àṣeyọrí yìí ni ọ̀gá àgbà àjọ aṣọ́bodè sọ pé ó wáyé bí àwọn ẹ̀ṣọ́ àjọ ṣíṣe àwárí àwọn ilé iṣẹ́ tuntun tí wọn kò san owó orí àti àbùdé wọn tí wọ́n sì fi wọn kò jìnnà sísan owó ọ̀hún ọ̀gá àgbà àjọ aṣọ́bodè olúṣọlá bísí aládé sọ pé ẹ̀ka náà yóò máa tẹ̀síwájú ní ṣíṣe àgbékalẹ̀ ìlànà tí yóò mú kí ìpawówọlé sápò ìjọba túbọ̀ máa ròkè àti rírí dájú pé wọ́n tẹ̀lé ìlànà sísan owó àbùdé sápò ìjọba ọ̀gá àgbà aládé tẹnumọ́ pé ẹ̀ka náà lábẹ́ ìdarí rẹ̀ yóò máa ṣe ojúṣe rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ó sì pè fún ìfọwọ́sowọ́pọ̀ àti ṣíṣe àjọpín ìsọfúnni pẹ̀lú àjọ aṣọ́bodè àti àwọn tọ́rọ̀ kàn ní abẹ́òkúta oníkọ́sọ́lọ́ọ̀jì ládé ń jábọ̀ ìròyìn fún ẹ̀ǹtì abẹ́òkúta.